àjọ socio-economic rights and accountability project serap ti rọ dókítà aminu maida tó jẹ́ ọ̀gá àgbà àjọ nigerian communications commission (NCC). láti gbé ẹsẹ̀ kúrò lórí àṣẹ tó pa fún àwọn ojú òpó ẹ̀rọ ìpè wípé kí wọ́n máa ti àwọn síìmù omilẹ́ngbẹ ọmọ orílẹ̀ nàìjíríà pa láìpẹ́ yìí ni àjọ NCC kéde rẹ̀ pé kí àwọn iléeṣẹ́ ojú òpó ìpè kí wọ́n máa ti àwọn nọ́mbà ìpè tí kò bá ti so pẹ̀lú NIN pa láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí tó sì jẹ́ wípé àwọn ojú òpó kan ti ń jẹ́ títì pa ohun tí àjọ NCC sọ ni wípé àwọn kan so nọ́mbà wọn pọ̀ pẹ̀lú NIN ṣùgbọ́n tí kò múnádóko tó nígbà táwọn kan ò ṣe bẹ́ẹ̀ rárá àtẹ̀jáde àjọ serap lọ́jọ́ kẹsàn-án oṣù kẹta ọdún yìí láti ọ̀dọ̀ igbákejì ọ̀gá àgbà àjọ náà ìyẹn kọ́láwọlé olúwadáre ṣe àpèjúwe àṣẹ àjọ ncc yìí gẹ́gẹ́ bí èyí tó lòdì sí òfin tó sì tẹ ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí mọ́lẹ̀ ọ̀gbẹ́ni kọ́láwọlé ní ó jẹ́ ohun tí kò bójúmu kí àjọ ncc ti nọ́mbà ojú òpó ìpè ẹnikẹ́ni pa ó tẹ̀síwájú sí pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní àwọn ẹ̀tọ́ lábẹ́ òfin ó ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ àtàwọn ẹ̀tọ́ míì ó ní gbogbo eléyìí ni àjọ NCC tẹ̀ mọ́lẹ̀ ó ní báwo ni wọn yóò ṣe ti nọ́mbà ẹ̀rọ ìpè àwọn ènìyàn pa ó ní eléyìí kò dára rárá ni o nírú orílẹ̀-èdè onídàgbàsókè bíi ti Nàìjíríà wàyí o àjọ SERAP ti wá sọ gbangba gbangba pé lẹ́yẹ ọ̀ṣọ́kà kí àwọn nọ́mbà náà máa jẹ́ ṣíṣí padà yálà wọn ti so mọ́ NIN tàbí wọn kò ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní tí àjọ NCC bá kọ̀ láti ṣe èyí àwọn yóò pè wọ́n lẹ́jọ́ láìpẹ́ láì jìnnà àdúrà mọ́mi balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí láti èdè gẹ̀ẹ́sì séde yorùbá èmi ẹniọlá abọ́sẹ̀dé saliu ni mo kà fún yín láti inú ìwé ìròyìn the matrix tó jáde lónìí ẹ darapọ̀ mọ́ wa lórí facebook instagram tiktok youtube àti x láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i òní á sàn o.